Allah الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور له أن يختار من شاء من عباده ومن خلقه واختار مكة المكرمة وجعلها أم القرى وحرمها على لسان نبيه إبراهيم صلوات الله وسلامه عليه وأدنى لرسوله صلى الله عليه وسلم أن يحرم المدينة وأن يدعو لها بضعفين ما جعل سبحانه وتعالى بمكة من بركة صاء هذا من حديث الذي أخرجه الإمام مسلم رحمه الله تعالى أجلل هذا الرب وأعظمه وأشكره وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له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 وشرفها واكرمها سبحانه وتعالى بكرامات وبفضائل جمة وبمناقب كثيرة ومن ذلكم أن الله سبحانه وتعالى توعد كل من أراد بهذه البقعة المباركة بإلحاد بظلم أن يذيقه من عذاب أليم ما ما بعد مكانه أن هذه البقعة المباركة قال ربنا سبحانه وتسامى في سورة الحج أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بالحاد بظلم نذق من عذاب أليم عباد الله ومن زمن قديم قد عرف الناس لهذا البيت مكانه وعظم شأنه ومن ذلكم ما حدث في قصة عاد قوم نبي الله هود عليه الصلاة والسلام لما بعثه الله سبحانه وتعالى, وتعالى مرشدا لقومه ومنذرا لهم ومبشرا لهم أبوا أن يمتثلوا بأوامر الله سبحانه وتعالى فنهاهم نبيهم الفواحش لكنهم لم ينتهوا وزجرهم لم ينزجروا ونباهم لم ينتبهوا ووعظهم لم يتعظوا ولم يقبلوا النصيحة إلى أن جاءهم عذاب من الله سبحانه وتعالى بأن كحتوا فجهدوا من قبل هذا القحط جهدا كبيرا لمدة كثيرة حتى لا يستطيعون القيامة من شدة العطش مما أصابهم من أن بدر الله سبحانه وتعالى مكان أمنهم خوفا وأن ألبسهم الله سبحانه وتعالى لباس الجوع والخوف حتى بعثوا وفودا من قومهم وممن بعثوا بعثوا رجلا يقال له قيل ابن عنز وبعثوا معه رجلا يقال له أتيل ابن صد ابن عادل الأكبر وبعثوا معه رجلا يقال له جلهما ابن الخبيري وبعثوا معه كذلك رجلا يقال له أقيم ابن هزال ثم أمروا عليهم جميعا قيلا ابن عنز حتى أتوا هذا البيت لماذا؟ ليستسقوا لقومهم مما أصابهم ومن ذلكم أن رسول الله صلى الله عليه وسلم قد أخبرنا أن الله سبحانه وتعالى حمى هذا البيت وتكلف بحمايته منذ زمان طويل قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم أولم يروا أنا جعلنا الأرض وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم وكم أهلكنا من القرون من قبلهم إلى أن أثبت الله سبحانه وتعالى فضيلة هذه المدينة بأنه جعلها أمنا ومكانا آمنا لآلها ذلك جاء في, في آيات كثيرة في كتاب الله العزيز وسنأتي ونستعرضها إن شاء الله تعالى أثناء تبيين هذه الخطبة بعون من الرحمن ọ̀pá ní fọlọ́wọ́n bá tó sọ wá ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún ìkẹ́wà ti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ẹ̀yìn tọ́nà bá náà ti bà máa jẹ́ kẹ́ fún gbogbo wa alábàáni sàlékún kí ànábì bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ́ gbúdà lè kíyàmá ọmọ ìyànú ẹ̀sìn mo ń fi àsìkò náà méjì bẹ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe náà nílẹ̀ tí bẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala ọjọ́ pọ̀ ọ́ láṣẹ gẹ́gẹ́ bó ṣe pọ̀ wọn tọ́ lọ ṣáájú wa náà láṣẹ wípé ká bẹ̀rù rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba káwa ń bẹ̀ ní gbogbo gbà gbogbo ohun tí ó máa jára ń kí wa níwájú rẹ̀ níbi ìbẹ̀rù rẹ̀ kọ́ mọ́ fi ṣe àdánwò fẹ́ ní kọ̀ọ̀kan wa kọjọ́ kọ́ wọlé àjọ kan oṣù rẹ̀ kó sun wa mọ́ òun in tí ó mú ìsúnmọ́ rẹ̀ rọrùn fún wa kọ́ mọ́ fi wá sí kòǹgẹ́ lórí rẹ̀ bákan náà ní ìjẹjọ́ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí àwọn tí Allah subhanahu wa ta'ala kádàrà wípé lọ́dún yìí wọ́n fojú ba léèhùn àbí wọ́n ti ń fojú bà tẹ́lẹ̀ tí wọ́n tó fojú bà á كانوا يتهيئون للذهاب إلى بيت الله العتيق wọ́n múra láti máa lọ ilé ọlọ́run ọba tó jẹ́ ilé ọ̀wọ̀ yìí ṣùgbọ́n ìdájọ́ ajì asàlẹ̀ yìí ń jẹjọ́ wípé nǹkan tó kẹnu ni kìí ṣe nǹkan wàjúwàjò nítorí wípé fáàkìrù ṣẹ́yì la yu'ti ẹni tí ọba ní nǹkan kò lè fún yàn ajé ó yí àwọn jẹ̀mọ́ àwa wípé kí wọ́n farabalẹ̀ dáadáa èyí tó dáa pípọ̀ jù ó farabalẹ̀ pẹ̀lú àwọn sítúrẹ́ǹtì tí wọ́n bẹ́ ń Saudiya ọ̀pọ̀lọpọ̀ ó ní àwọn tí ó bá ìjọba ṣiṣẹ́ insha Allah àwọn àyàn òní àrìnrìn lọ́wọ́ tẹ́ lè fi ṣe hajj tòótọ́ àwọn àyàn òní àrìnrìn lọ́wọ́ tẹ́ lè fi ṣe hajj tọ́jọ́ wípé Allah subhanahu wa ta'ala fi rán nabi tí ó sì tẹ̀wọ́ gbà lọ́wọ́ yìí insha Allah ta'ala ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kóyín lọ láti bíi wọn ò kóyín lọ láti lọ rè kọ́yín lẹ́sìn ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe padà rán sí ẹnì kọ̀ọ̀kan yín náà ọlọ́njọ́ jáde sànú wa o tún wa ṣe tún àwọn náà ṣe o wọ́n lájọ kan oṣù àwa ń sọ eléyìí kálíbà àmọ́bi tí nǹkan ti ṣe àwa mùsùlùmí ṣùgbọ́n rìsálà wa táwa kọ lẹ́tà tá a kọ fẹ́yìn tẹ́ ń lọlé ọlọ́run tí ó sì máa jẹ́ ẹ̀kọ́ fáwa náà tá a múra wípé àwa náà ó fojú babẹ̀ láìpẹ́ insha Allah ta'ala kọ́ máa jẹ́ nǹkan tẹ́ ẹ̀mọ́ náà ti ń gbogbo gbà wípé ààyè tẹ́ ń lọ yìí ààyè ọ̀wọ́ ni kèé sí ààyè téèyàn ti máa bínú òdì kèé ààyè téèyàn ti máa báyàn jà kèé sí ààyè téèyàn ti máa rẹ̀yàn jẹ ka àyè téèyàn tí ma gbèrò aburú bó ti ẹ̀jẹ̀ pé gbóńtà wíì náà kọ̀tọ̀ ní àyè káyè ṣùgbọ́n ní àyè ó tún wà ákádù ó le ó ju àyè míì lọ. Allah subhanahu wa ta'ala ọpọ́n mẹ́kàlè tipẹ́tipẹ́ ó sì ṣe ní àyè kan wípé gbogbo ayé pátá tí nǹkan bá dàrú mọ́ wọn lọ́wọ́ tán ibẹ̀ ni àgbà pé èèyàn lè kó bùkátà wá sí káàbà tọ́lọ ń bẹ́ dá padà ìntọ́ ẹ̀kọ́ máa ṣe ní kọ́ máa tọrọ ọkú torí kò sí tó kù fún maláyé tọ́ lè jọ́dùnù bí ka bá ní bùkátà àwọn ó ti kọjá káàbà ń tí ń da ọ̀pọ̀lọpọ̀ ògoro ló lẹ́ni ó nìyẹn ọ̀pọ̀lọpọ̀ gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ ìjọba wọ́n ń lọ ilé ọlọ́yìn lẹ́mìí pé àwọn wá gbára lọ wọn ò lọ pé àwọn lọ́jọ́sìn fún fi ń dé padà ọmọ wípé ibi tó ń lọ béèyàn bá ti fẹ́ẹ̀lì ń bẹ̀ ó fẹ́ẹ̀lì pàtàpátá nù bí àwọn bá yẹ páàsì ń bẹ̀ tí ẹ̀ dáanu ó sì wá máa lọ kàábà tó wà dé padà tó ó sì máa lọ kàábà tó wà dé padà tó wà máa bá wọn jọyìn ọ̀sun ó sì wá máa lọ kàábà tó máa pọ̀ nkíyàn bàbá rẹ̀ tí ń sọ̀rọ̀ mìíyàn ń mìíyàn ọwọ́n jáde o ìbínú rẹ o wọlé àjọkàn oṣù rẹ dákùsànú wa o nínú àtó lò fúkẹ́ rẹ fún ìyàtọ̀ dálẹ̀ mẹ́jáwọ̀ wà ń bẹ́ o wọ́n lájẹ́ kan oṣù rẹ̀ annabi sallallahu alaihi wasallam gbogbo gbà oníkẹ́ gbàjarè fún wa ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala jẹ́ àmọ̀ wípé ààyè ọ̀wọ̀ ó ní ààyè kí ni ẹ̀rí wa lórí eléyìí ó ní a'udhu billahi minash rajim innal ladhina kafaru wa yasudduna an sabilillah wal masjidil haram àwọn kèfèrí tó jẹ́ wípé in tí a máa ṣe ń ṣe ó ní wọ́n máa ń hàn náà báwo yóò ṣe ní ìmọ̀tọ́lọ́n wọ́n sì máa ń hàn náà báwo yóò ní ìdílé ọlọ́run ọba subhanahu wa ta'ala jàmáà awa mùsùlùmí gbogbo ìgbà làwa máa wà lójú oorun gbogbo ìgbà ìlà máa wà ní ojú oorun èèyàn mẹ́ta kan bẹ wọ́n yé ti ọlọ́run ọba tẹ́ǹsìn wọ́n sì yé ti ànẹ́bì ẹ̀sìn tọ́lọ́run fún ànẹ́bì wọ́n sì yé ti ẹ̀ wọ́n sì wà nú ẹni tó ti dá Nàìjíríà rí wọ́n sì máa fi hàn sí ẹ̀sùn márẹ́rìn sí àwọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ òkúra bá àwọn ni annabi náà tí ọmọ ti ma bàbá rẹ̀ ma ọmọ àlè ni ọlọ́njọ́ jáde mọ́sí lọ́mọ àlè o ẹnì kejì wọn ni bọ́lá ìgè ẹnì kẹta lọ́bàṣánjọ́ ohun tí ètí ìkún abatọrọ kọ́lọ́njọ́ olè gbàsílámù kó lè sórí rẹ̀ bọ́bẹ̀ tó sórí ti ń seun ó gbénu ọwọ́ ẹ̀sìn wa ẹ̀sìn wa gbọ́dọ̀ yíya kí lọ wọ́n lọ́dọ̀ àwọn àfọwọ́ká tí ń darọ́ ọmọ yìí tí ẹ tí ń da lúrúpọ̀ mọ̀sápà kí lọ wọ́n lọ́dọ̀ àfọ́ àti ń tẹyàn rìn tí ń fi yàn rìn sí é ọ̀rọ̀ ẹ̀sìn tánà bí fìlà nu ọ̀rọ̀ ẹ̀sìn wo ẹsẹ̀ mùjámẹ́là kéésì ọ̀rọ̀ tábà tó ń lè wí báyìí ẹjẹ́ àná òfin wa ṣùgbọ́n jàmáà ẹjẹ́ àwọn nọ́ọ̀sì náà lọ́lọ́run lò fúnra wọn tí ń para wọn alọ́sọ̀tara méjì àjọ tẹ̀sìn rẹ o wọ́n jẹ́ kó so rẹ ẹ tún wá wò bí èèyàn bá wá jẹ́ kèfèrí ọlọ́run ní ilẹ̀ dínà káfàrò àwọn àfáà ní kí ló dé ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ń pa ìjẹ́ kèfèrí àwọn èèyàn ọwọ́ mú past wa nígbà ọ̀fẹ́ sọ̀rọ̀ ń pa aṣẹ́ tí ẹ gbé lọ ó mọ wá ní consonant lọ́nà wo ó ní ilẹ̀ dínà káfàrò wáyà sùdùn wọ́sọ́dú olóyẹ̀kọ́ tẹ̀lọ́rọ̀ tàbí iná lẹ̀dínà yẹ̀kfúrún wọ́yẹ̀sùdún nítorí wípé àwọn èèyàn ti kọ̀ǹklúdù ní ẹ̀mí wọn wípé ṣètọ́lọ́nu àwọn ní í ṣe ni ṣùgbọ́n ńgbà àmọ̀yàn ọ̀pá sínú ẹ̀mí tán in tí a wá ń fẹ́ ń ṣiṣẹ́ ṣe láti bayé yín jẹ́ àtàlìkẹ́ àmà lóru o láàárọ̀ o nígbà o láwo kódà ìjẹ́ bá tún nínú dúkìá wọ́n tún máa ná láti lè bá àbá ti ń jẹ́ wàlúmọ́sílì haram bóò ni mẹ́ka ó ṣe di tẹ́ nílé lọ́mọ́ ẹ̀dí á ní a flashback tí wọ́n bá ní nàìjíríà ní problem láti rẹ èèyàn tí ó lọ mẹ́ka dé mẹ́ka nírọ̀rùn gbogbo bàtà lọ ṣé mùsùlùmí ní jẹ́ pẹ́sẹ́ǹtì gbà naam ebi tí àlànkẹ́ ibi kúrò àlànkẹ́ ọ̀nì ah, wọ́n fẹ́ sẹ́nìkẹ́ dẹ́ni tọ́ ó sì fẹ́ bá ti jẹ́ èyàn wà máa pọ́n fẹ́ sẹ́nìkẹ́ dẹ́ni ọ̀tẹ́ ẹnìkẹ́ èyàn ń fọ̀tà ń sì ń sì ń fojú hàn pé ọ̀tà lòun o ẹ̀sìn gbà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ méjì àmọ́ wípé in tí ń pè ní kéèyàn máa bọ́ ọ̀tàjà nínú ẹ̀sìn wa ó ní májẹ̀mú bí a ṣe jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú wa gbogbo ń tó lè fà ká dìde pé a jọjà láàrin ara wa kèétí ìdè torí pé àwa mùsùlùmí ó ní ṣùrùt ó kí hàn pé òun ṣe jihadi ó tí ò ní máa ń pa rẹ̀ yóò kàn kù sófò jihadi tí èrí ọ̀gbà àlìkìyàmá ní bẹnu ẹ̀sìn wa tí èrí gbó tí èrí ọ̀gbà àlìkìyàmá nítorí wọ́n tó wà ní hadith sahih ọ̀sán sọ wípé la tazalu ummati àwọn èèyàn kò níyàwó ní igbó nínú ummai ala al gbogbo gbàkígbà lórí òdodo lẹ́màá bá wọn wọ́n sì ọlọ́wọ́ máa ràn wọ́n sí lórí òdodo ṣùgbọ́n wọn ò ní pọ̀ hátà tẹ̀kúmọ̀ sáà ní ìwáyà mi tí èdè ọgbà ìkìyàmá hátà yá ti àmúrùlọ tọ́lọ̀ wọ́n èpè kọ́sà yé má hátà yòkọ́ tílà áhìrò àhádìlẹ̀ ọmọ àdẹ̀jáàl tó fi di pàà tí ó jẹ́ mùsùlùmí gbẹ̀yìn ìgbà wọ́n bà dẹ̀jáàlù tí òfin sí mùsùlùmí láyé. ìdán ọ̀sán wa ní mùsùlùmí haram mùsùlùmí haram táwọn wí mọ́kàì alẹ́bí ìjà alẹ́wùn nọ́ọ̀s sáwọn àìlà ákìfì wàlbáàd gbogbo èèyàn pátá òǹlàṣẹ́ní sàwàsíyà jẹ́ alẹ́wùn nọ́ọ̀s sàwàsíyà tán fi yàrá ìbùkà àsàwọn èèyàn ní bákanáà gbọ́nà bákanáà yìí àti alimẹ́sìl haram ṣe ń tọ́lọ mẹ́rin ni wípé mọ́sálásí gangan tí kàbá ń bẹ́ńbẹ́ ṣe lọ́wọ́ bá gbàlérò tá a bá ti ní lọ́wọ́ bá gbà lérò ọ̀rọ̀ kanu àwọn apá kan ní maka lódìdí lọ́wọ́ bá gbà lérò tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ wípé tọ́lọ̀ ń bá ní bákan náà gbogbo wa jọ rí ní maka àwọn kan ní ajẹ́ wípé lára ọ̀wọ̀ tí ń bẹ fún maka ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ kọ́lé sórí ilẹ̀ tí ń bẹ maka kọ́ wá pé ilé mi rè kò sí gbọ́dọ̀ máa tilẹ̀ kún bẹ̀ bọ́ ọ̀bẹ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bá ti ń bọ́ ń bẹ̀ náà ẹjọ́ ń jẹ́ ni wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn sọ́wọ́ àni àákìfù bí wàlbáàdì ìbá àjàrà àlù ìbá àjẹ́ tọ́lá tọ̀nà tó jìn ọ̀rọ̀ kejì ni pé no gbogbo tí bá ń bẹ mẹ́kà nínú dúkìá ẹ̀ ń bá nílò ní nǹkan o ìtọ́lọ̀ ń sọ ni wípé òun wọ́n sọ gbogbo èèyàn di bákan náà tẹ́ bá ti débẹ̀ wọn ò ní sọ wípé nígbà tí ọjọ́ wípé ìyípo kàbàjẹ́ méje gbogbo ẹ̀ ń bá ti ń jẹ́ pírẹ́sẹ̀ntì lẹ́yìn tó bá ti wá bẹ̀ káà máa ṣe mẹ́ta

ọwọ́ ajára mẹ́ka ọjọ́ tó lá láti bí tó súnmọ́ láti bí tó jùlọ ní o sáwọn àmì àkìfì walbad àtàrà ilé o àtàrà oko bákan lẹ́rí mẹ́ ọ̀dà almasjid haram mọ́sálásí tọ́rọ̀ wá wí wípé bákan náà lárí ń bẹ sínú mọ́sálásí nìkan ni àbòdẹ́ta àwọn apá kan ní inú mọ́sálásí nìkan ni àjẹpẹ́tọ́jẹ́ inú mọ́sálásí nìkan la bá mú àní pọ́blẹ́mù àwọn tí wọ́n sọ wípé gbogbo dúkìá ti ń bẹ́ńtà gbogbo arajọ níhun sẹ́yìn pé kọ́sọ̀rọ̀ mà ajẹ́pẹ́nu mọ́sálásí ni ogun ọlọ́run sí mọ́sálásí apá kejì ní gbogbo mẹ́kà ìnìkíní yẹn mu wọ́n ní kí lè rí yín wọ́n lè rí àwọn ọ̀nà tọ́rọ̀ sáà ń sọ̀rọ̀ sọ́nù sahih nígbà mọ̀ mọ̀kọ́rin hadith anas bin malik wípé fúkà sáfù bayti wa anabi mẹ́kà ọlọ́run ọba pàṣẹ fún mẹ́kà jibril wípé kọ́ wá fọ́sílì ilé mi ojú tí wọ́n gbèsè sẹ́mọ̀ báyìí àjàre ah, tani jibril rè ó dà níbi dìde lẹ̀ ọlọ́run ló ń fẹ́ gbọ́ lálejò máa bọ̀ sánmà ntaani di nbẹnu ngbà tó wọn fẹ́ mi sọnù qur'an ó ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram nígbà tí ó wí ó ní mímọ́ fún ọlọ́wọ́ báwò eléyìí náà jẹ́rìí fún àgbàtà wà fún àpín méjì àwọn pàkan ní lílọ tánà bí lọ yìí wọ́n lọ lọ́nú ẹ̀mí ni gbogbo tó ṣẹlẹ̀ sí ojú oorun ló ti ṣẹlẹ̀ sí àwọn pàkan ní nóò àtàrà àtẹ̀mí lánàá bí fi lọ bọ́ọ̀lù ọba o ó ń sọ̀rọ̀ tó fọkànbalẹ̀ jù kí lẹ̀ rí wa in tó lọ́n fi bẹ̀rẹ̀ súrọ̀ ìgangan tó lẹ́rì tó ní èdè lárúbáwá in tí ọ̀bà yáàyàn lẹ́nu ń wèé ṣe tẹ̀síbíhù fún ah! tó bá wá jẹ́ pé ojú oorun ẹgbẹ́ ìgbà tí náà lára kọ́dà lélẹ́ tó gùn ju wánà bí ìṣẹ̀lẹ̀ tó ṣe bọ́n àlà ṣùgbọ́n wọ́n pé ara náà kún tẹ́mọ̀ wá wọ̀ ọ̀rọ̀ wá fẹ́ bẹ̀rẹ̀ ayé àwọn wá ní ẹfọkànbalẹ̀ o àtẹ̀mí àtàrà lànà bí fi wá bá mi o subhanalladhi ẹ wá wí mà mímọ́ fọlọ́n ọba tọ́jọ́ wípé ntọ́ bá fẹ́ẹ́ sí náà ni ọmọ sí lọ. asrọ̀bì abdihi olómú ẹrú rẹ̀ rìnrìn òru asrọ̀bì abdihi layla min al haram láti bọ láti masalasi Makka bẹ́ẹ̀ sì ni láti ní ànábì onírìí ti bẹ̀rẹ̀ tọ́lọ́ ń bá wá pè ní ní al-masjid al-haram ajẹ́ wípé ìdájọ́ ti ń bẹ́ ń bi kíní oko ògbó Makka náà ṣùgbọ́n pọ́ìntì ń bẹ náà rọ̀ àtúnwá lè padà ẹ̀yìn wípé ọ̀gángan bolí ànábì wà jọ náà sára bí mọ́sáàsì ti jẹ lónìí ni àbí èsè bẹ̀ tọ́lọ̀ ń bá ní bá ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tí ó yà wà ń bọ̀ lẹ́yìn ọyàn ti ń bẹ wájú o yóò tún yà wà tá ń bọ̀ lẹ́yìn náà ala kulli hal ìntọ́ fẹsẹ̀ múlẹ̀ jù ní wípé gbogbo àwọn ẹ̀dá pátá fi hadal makani li ibadi ní ààyè ìjọsìn bọ́rọ̀ ń ṣe fẹ́ ká máa ń sin ìlú ń kálukú bọ́rọ̀ sí bọ́rọ̀ sí ṣùgbọ́n ń bá nílé maka òun ló nílé rẹ̀ ẹn bá lọ́kọ̀ maka òun lọ́kọ̀ rẹ̀ kí lè rí wa lórí eléyìí jẹ́ àmì hadith usama ibn zayd rọ́dí ra tànàbọ̀ nígbàtà sàmbọ̀ ní wàásí maka ọ̀sẹ̀ nínú hajjatul wada alakitina fìlà ilm tó ti tẹ̀pẹ́rẹ́ wáyà ọ̀fọ̀ kaba lórí kọ̀ọ̀kan wa usama wọn bí ànàbí pé ya muhammad eré ànàbí sàṣà ya rasulallah atẹ́nzil bi dárika gọ́dàn bi maka ayna tẹ́nzil gọ́dàn bi maka níbo ló dé sí tọ́ ọba dé maka lọ́la anabi ní kilomin ṣé ní èrè àkọ́kọ́ náà si dé sí ó ní wàhálì tàrọ́ kàlànà àkìlún mìndúrin wàlá rìbá àkìlù ó ní àkọ́bí ọmọ fún Abu Talib lẹ́yìn rẹ̀ bi padà bí tọ́líbù ọdún mẹ́wàá ní bẹ̀rẹ̀ àti àkìlù lẹ́yìn tọ́líbù obi jáfàrù ọdún mẹ́wàá ní bẹ̀rẹ̀ àwọn méjèèjì náà wọn máa rìn ọdún mẹ́wàá ní ni máa fi jura wọn lọ lẹ́yìn jáfàrù nẹ́sẹ̀ wà bí Ali àkìlù àti ànábì ìní tíríbù ejimeti jọ ni wọn ejimeti ni wọn akiri yìí nígbàtí ànábì lọ mẹdínà jẹ sọwọtọ sọ̀rọ̀ rẹ̀ àbútọ́líbù ìyá tó bí òun òun náà ló bí bàbá ànábì wọ́n kára àti ìyá àti bàbá lọ́jọ́ pawọ́pọ̀ ìlọ́fà tí baba baba fi ní wọn ni kò mú ànábì ọ̀dọ̀ ńgbà tó rí pé ogbó ti ń dé ńgbà tí ó sì máa tọ́yì gbogbo tó wá kà nẹ́bí náà nù dúkìá bàbá rẹ̀ àbútọ́líbù ọ̀dọ̀ rẹ̀ lọ́wà lẹ́yìn ìgbà tí àbútọ́líbù papòdà tán àkílù ní ogún ìkẹ́gùn sọ́dọ̀ rẹ̀ àwọn àbí ti lọ màdínà ní tiwọn àbí wàá ní ọ bí pé bo màá dé sí kí ni àkílù ò ti tà tán nínú gbogbo ilé ebó ti ta gbogbo ilé tán àbí wàá ń sọ pé ó ti ta gbogbo ilé àṣètùmẹ̀ ni pé sáwà àgbàpàrà lọ́wọ́ àwọn tó ti tà fún àìwà àgbàpàrà lọ́wọ́ àwọn tó ti tà fún àjẹ́ wípé mẹ́kà ilẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́run ló ní ẹni ọba kàgùn sí ó lè ta pọ́ṣán àti ẹ̀m̀bẹ́ ó sì lè fi rẹ́ǹtì ntọ́lọ́ ń sọ ni pé ìbáadà gbogbo abákan náà lárí ń bẹ̀ tọ́yìn agbọ́yìn yìí ẹlẹ́ẹ̀kejì ó ti wá tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tọ́lọ́ ti ṣe kàbá níbi téèyàn máa kó bùkátà lọ jàmáà wàláhì lẹ́dí láìláìlá wa tí ọba sí ajínta tí dọ́lọ́ọ̀sì lóòkè owó múra láàrin one hundred and eighty thousand to two hundred and fifty thousand ni wà lẹ́ẹ̀lú mi fi tójú bẹ́ẹ̀ lọ sóògùn wàláhì bùkátà ló sì tún ní bọ́sì kíyàn wá kọgbà pásítọ̀tì 25,000 tàbí 20,000 naira ní géètì ń bẹ́hùn kó fi 20,000 ma túrú káàkiri pé 250,000 270,000 kó sì wá lọ rí erujọ́ ń fọlọ́ ní 2010 a wà ní Mẹ́kà Awa adé aji kwubi bí jọmẹ́ tàṣíjọmẹ́rin obìnrin kan wá wá látẹ̀kù òun olóyúnú òun yùn yẹn ó ń dàgbà bẹ́sẹ̀ kọ́ máa dàgbà tí tó fi ga dóṣù kẹsàn-án òun wá pọ́dún kan kò rí bí bó ṣe pọ́dún kan gẹ́rẹ́gẹ́ látẹ̀yìn ọdún kan lóyún bá ń ra ó sì mẹ́nu ẹ̀ ó fi wá di ọdún mọ́kànlá pé in tí mò ń gbé bọ̀ kò lè bí yáǹgbò mi àfi bí hajj kan tó wá sí ìbẹ̀rẹ̀ ó yípo kàbálà kọ̀kọ́ oyún yẹn jáde síta padà bí oyún oṣù kan wọ́n padà lẹ́ẹ̀kejì oyún tó jáde padà ẹ̀ẹ̀kan oyún jáde padà nígbà tí èdè ṣáútú ẹ̀ lẹ́ẹ̀karùn-ún ti padà sí bí oyún ọmọ fẹ́ bímọ wàláhì ti gbé lọ sítú àìbẹ̀rẹ̀ hajj tó bẹ̀rẹ̀ ti bímọ ọmọ wa bọ̀ ǹjọ́ náà lọ́hùn níbi yíyá ọmọ àwọn dókítà láwọn èrìrú eléyìí tàbáwá wítàwé ìkan mẹ́mbóríjà ń bẹ́ òun kọ́lọ̀ ọba kó tó àwọn kó tó náà ó ní tó ń bá pa ten thousand lójúmọ́ òun amú one thousand náà ń nine thousand ògùn ni ọba lọ ẹ ń bá wá fẹ́ síwájú kọ́mọ síwájú ẹ̀ ń lé ẹ̀ bóun ṣe máa lọ ẹ̀ nù dìísìn náà sóun gómìnà Ọ̀yọ́ state

ó ní pé gbogbo ayé ti kpe wípé ibi tọ́lọ̀ ti máa pé mo sílẹ̀kùn lẹ́nu ẹ̀wá kan wọ́n sì sí fẹ́ńbà kan anabi Hud alayisalaatu wasalaam ọlọ́run sí àwọn ad ó sà ń jẹ́ fún ọ ń ń ń ń ya wọn ò tiẹ̀ dáhùn kulu ila gbogbo ntọ́nsọ̀tọ̀ ọjà wọ́yì àti rí pé ẹ̀jẹ̀ ti ta sí àmì ọ̀ní à so sọ ohun sọ ò sì wàá mọ́ bí nǹkan ti sí ọ tọ́ ọ bá lè gbà ara rẹ̀ ọ yà sọ láwọn òòsà tó wù í àní akọpọlọ rẹ lọ tó ọ bá ti wá lè foríbalẹ̀ fún ẹ ẹwọ bí tó ń pè wọ́n sí ẹwọ bí tó ń pè sí padà ọ̀dáhùn ọlọ́run bá bá fi ìyàn mú wọn ọ̀dàdá òrí kàkẹ́kẹ́ àwọn tí wọ́n sẹ́gun tí wọ́n lágbára ó di pé ọ̀pọ̀lọpọ̀ ò lè dàdúró mọ́ gbọ́dọ̀ sí máa ń fan wọ́n wá ní ha àwọn ti dáná kí ni tán lè ṣe o wọ́n wá ní akẹ́ni gbà sílámù nù wọ́n kẹ́ni àwọn ò gbà sílámù in táwọn ó sì ní wípé e báyìí kan bẹ̀tọ́ ẹ̀kọ́ kò sí tí yàn tọrọ ń bẹ̀ lórílẹ̀ tí èsẹ̀ wọ́n tún lọ bọ́lọ̀ wọn ò sì dá ló wọ́n wá ní ọ̀dà ẹjẹ́ ayé àwọn èèyàn tí ó lọ Maka ah, mo ní bùnú ní Maka náà ni kí wọ́n lọ bẹ̀rẹ̀ ojú ẹ̀rọ níwájú bá tóbi bá ti rọ̀ ojú ó ti húdù tó ti sọ wípé àìsètọ́lọ́hun ò ní ó kóyà ìbá wa àwa ní àìtẹ̀lé òsà wa ìlómórí tiẹ̀ náà yìí ọwa ni kọ́ìlú òní ẹ̀yìn wọ́n ń pè ní ibn ìwọ ni ọwá lídìí àwọn èèyàn yìí lọ ibn Hazal ìwọ náà tẹ̀lé Utailu ibnu saddi ibnu adil akbar ìwọ náà tẹ̀lé marthad ibnu saad ìwọ náà tẹ̀lé julhuma ibnu khubairi ìwọ náà tẹ̀lé ṣùgbọ́n àwọn márùn tí ẹ yẹ yìí igun kọ̀ọ̀kan fámílì mìíràn àwọn tí wọ́n wá tẹ̀lé àkọ̀ọ̀kan náà tó wá pọ̀ àwọn márùn ìfẹ́ afọ́mù èèyàn 70 ṣùgbọ́n ta lórí wọn o kọ́ ìlú ọwọ́ wọn aláwọn múnà fẹ́ dé sí mẹ́ka o àwọn àmàlíkù àwọn àmàlíkù àwọn sì ni wọ́n rẹ̀ di mẹ́ka gbaná àwọn àmàlíkù yìí bàbá bàbá wọn jámù ìmùlíkù ni ẹni tí ń jẹ́ ìmùlíkù ọmọ kẹta lọ́jẹ́sẹ̀ ànábì náà torí ẹni tó bí ìmùlíkù wọ́n máa ń pè ní wàláàdì ẹni bí wàláàdì ni sáàmù ànábì náà lò síbi sáàmù wọ́n wà máa sọ wípé ìmùlíkù ibnu wàláàdì ibnu sáàmù ibnu náà ńgbà tó di wípé òun papòdà àmà rẹ̀ ọ̀nà di pé wọ́n ń darí mẹ́kà ṣùgbọ́n táìmù ti ẹ̀rọ èèyàn bọ́ yìí ẹn tó jẹ́ olórí mẹ́kà ńgbà náà ó ti darúgbó kò lè kò lè dádarí mọ́ ọwọ́ ni ìṣesí ti pé mọ́tà mẹ́mọ́ ṣe nu wọ́n ní kí ni wọ́n fẹ́ ṣe pé tẹ̀lé ọ̀rọ̀ náà ni òun náà ni wọ́n máa lo nǹkan rẹ̀ lọ́nà ọ̀rọ̀ adarí adarí ó àlàáfíà tọ̀pọ̀ o wọ́n kò burú kọ́ fa àkọ́bí rẹ̀ kalẹ̀ kọ́ máa wọ́n sáà ní kò burú ìlọ́wọ́ àfà tí màáwíyà tó fi bọ́bẹ̀ bákìrù gangan olẹ́ntọ́ yẹ kọ́ jẹ́ olórí mọ́kàngbàna màáwíyà ọmọ rẹ̀ lọ́wọ́ àfà kalẹ̀ màáwíyà ń wáre anabi hudu tọ́lọ̀ ń bèdìde láàrin àwọn èèyàn rẹ̀ ad ìyá tó bí màáwíyà bàbá rẹ̀ ìran anabi hudu ni torí bàbá tó bí ìyá tó bí màáwíyà tí yẹ́ di mẹ́kà ń gbaná ara ìjọ ànábì ara àwọn èèyàn ànábì húdù ni ìyá rẹ̀ wọ́n máa ń pè ní kalihada bintu al-khubairi khubairi òun náà ló bí juluhuma ajẹ́pẹ́ nìkan ń bọ̀ nínú àmàrà ìtẹ́ ń bọ̀ mẹ́kà nínú àwọn tí wọ́n tẹ̀lé kọ́ ìlú tàwárẹ́ nìkan tó tó jẹ́ ẹ̀gbọ́n àyẹ tí ẹ̀dì mọ́kà lọ torí tí wọ́n máa pẹ̀ tí ẹ̀dì mọ́kà ń tí wọ́n bá náwọ́ sí dúró mọ̀ pé bóyá ṣe gbé sí ọ yóò ní àádà kọ́ọ̀lì màmá mi nítorí pé ẹn tó bí màmá mi Khubayri òun náà ló bí júlùhùmẹ́yì òun náà ló bí kálíhádà tó jẹ́ ìyá ti fún ìta pẹ̀lú wọn ọ̀dọ̀ ẹ̀ ní dé sí kí làwọn èèyàn sì rẹ wọn wọn ni wọn wá bẹ lọ́nà mẹ́ka pé ihun tó le tẹ́wọ̀ àlá àwọn ibi téèyàn ti lè kalẹ̀ kò tẹ́ ti lè sí òun ni wọn wá mẹ́ka mẹ́ka mẹ́ka wọn sọ kalẹ̀ sọdọ́ ẹni wọn ń sinmi lọ́dọ̀ rẹ̀ òun bá ń sin wọn lálejò àárọ̀ ọ̀sán ọtí wọn ó mu tí wọn ó ṣe gbọ́ ẹ̀ wọ́n sàn jọ́ kìíní jọ́ kejì ọ̀sẹ̀ kan lọ ó sì sọ gbọ́ nǹkan tí wọ́n bá wá fún tínú tiẹ̀ náà ń bàjẹ́ pé ah lẹ́yìn wọn ti wá dàbẹ́ àwọn èèyàn ti wá ń kú àwọn èèyàn ti ń kú kẹ́nà wọ́n lórí ilé wọ́n sá wà ń bẹ títítítí nígbà wá di pé odidi oṣù kan pé ń tí ẹran wọn wá sí àwọn ti sanra wọn ti tóbi wọn ti gbàgbé ṣe é mọ̀ pé ayọ̀ náà wọ́n kàn tó ń kàn ni náà ṣe é mọ̀ gbà tí nàìjíríà ti ráhùn yàn rí lásù rọ́ọ̀kì ṣe é mọ̀ àìmọye èèyàn tẹ́ ẹ̀ dìbò fún lẹ́mìí pò torí yín wẹ̀wọ̀n tẹ́ ẹ̀ mọ̀ pé ó torí pé oore fámìlì rẹ̀ bọ́ lọ́dún wẹ̀wọ̀n nígbà ọ̀padà débẹ̀tẹ̀ kí ló ṣe fún yín náà ebe tó padà gbẹ́mì ìsẹ̀pẹ́ yìí di yìí tó yẹ lórí bá pè ní ojú ọ̀nà ilé yẹn lè tọ̀ tí ò ní farapa Buhari ọlọ́ọ̀bà ni dúró tí àṣeyọrí ò sínú democracy kò sí o kọ́bàdì dúró Islam ṣùgbọ́n pé àà nígbàtí pé ṣé democracy yẹn tẹ́lẹ̀ ẹni tí àwọn tí wọ́n ń darí ẹ̀ ni wọn máa ń ṣe ní o ẹni tó máa ń lórí bẹ́ẹ̀ irọ́ o gan lọ́wọ́ affected kìí ṣe ti ń ṣe ni a sì ti wọ́gilé gbogbo ń bá lọ forí sọ́rọ̀ yìí yóò máa gbó ọkọ̀ orí ti ń sọ ní sísítẹ́ẹ̀mù kìí ṣe ti ń ṣe yenu, ta àfẹ́ ká gbóyè nù so olóṣòṣèlú dà ní ọmọ ṣòṣèlú èwo la fẹ́ máa ṣe sórí èwo la fẹ́ máa ṣe òun mọ́bí àwa ní ìsìn ibi ẹ ti dàrú ọ̀nà jìn wọ́n ṣe kí ni o ṣé bí n tọ́nà sọ́nù kwàlùkùn làkún dínú kún wọlé yẹ dín ẹ máa ṣẹ̀sìn yà àfara ní ẹjá náà máa ṣẹ̀sìn wa sọ́wọ́n máa ń jẹ́ ràn bọ̀dá wa lẹ́wọ̀n ní ìsìn náà bàbá olówó gbóró ni o lórí pọ́kọ rẹ̀ ìyàwó rẹ̀ wá fẹjọ́ sùn nàbà náà yẹbi ẹbí ẹdá wọn ní àwọn ògbọ́wọ̀ rẹ̀ nǹkan wọn dájọ́ náà nù wọn kò burú náà ni wọn sì yóò gbóró mu ara àwọn agbóra agbóri náà a máa sọ̀rọ̀ ẹ̀ díẹ̀ díẹ̀ bí ẹ ṣe káàkiri mu kóòtù kọ́kọ́kọ́ ṣẹ̀rí akọ̀ọ̀tù yí sọ́lá gbára mu náà wọn sọ pé ìwúrà wà sí gbà náà èyí tẹ́ ṣe máa tún béèrè káàkiri ala kulli hal nta fẹ́ fàyọ̀ ni wípé gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí tọ́jọ́ máa yá wa a máa bá abẹ lọ́hùn àtúbọ̀tán dáadáa ṣùgbọ́n tọ́lọ́n bá ti wọ́gi lé kò sí ẹnìkan tó lè tún sí wa man yuhinillah ẹni ọlọ́run bá bọ́ sọ yìí kúrò lọ́rùn rẹ̀ fama lahu min mukrim democracy kọ́ni tọ́lọ̀ wọn bá fún wa ẹnì kò sì ní ṣe kọ́mọ́ kìrìsì ní àná daily trust gbogbo ẹ̀ ń bá kà yọ̀ọ́ kàbí kan bẹ̀ wọ́n sọ wípé marry me òní tọ́píìkì yẹn wá fẹ́mi dákunjọ wá fẹ́mi ọ jẹ́ advertisement kan ní ìsìn tí ń lọ ní China obìnrin irú ẹ̀ǹtí ẹ̀sẹ̀ sí ti ń polówó ní ìwórodù yìí tó ń kálukú wá ń sàǹfààní bẹ́ẹ̀ lára alẹ́ pẹ̀lú náà ṣẹ̀pẹ̀ náà sì sàǹfààní bẹ́ẹ̀ pẹ̀lú iná tó gbogbo ìwórodù lẹ́hùn obìnrin ó lọ sí booking kápẹ́ agbára ọ̀sẹ̀ kan rọ́bá ní yóò lọ sí booking ọ̀sẹ̀ kan òun ló ń jẹ́ sadikini kan òun jẹ́ ọmọ tí wọ́n bí lọ́dún báyìí òun lọ primary school báyìí secondary school lọ ní bs lòun ní ba lòun master soda lòun kíníkà lòun tó ilé iṣẹ́ tó ń iṣẹ́ iye tó ń gbá lò súre nǹkan kẹrì òun dẹ́ àmọ́bẹ̀ ṣe o òun dẹ́ gúdù gan o ìwà òun dẹ́ da nǹkan kẹ́ o òun wọ́kọ wọ́n wá sírò iye tí kíní yẹn ń kọ́ọ̀sì lójúmọ́ ó wá jẹ́ three point one náírà o nàìjíríà tó bá ṣe búkì bá ń láàrin ọ̀sẹ̀ kẹ́ ọ̀rẹ́ ní kankan

ṣùgbọ́n afẹ́fẹ́ tí ń jáde ń bí ìgò inú ìgò náà ní wà pẹ̀lú abẹ́rẹ̀ kò lè lọ mọ́ in tó fàtẹ́ ẹsẹ̀ nu ṣùgbọ́n dókítà tí ọyọ òǹkà fọ ìgò ń dì nígbàtà afẹ́fẹ́ tí ayé rọ sí di ìgò wọ́n ráyè yọ ìgò kúrò lábẹ́rẹ̀ tá a bá ni tọ́lọ̀ òfúnlẹ̀mọ́ àwọn bá mutí ọwọ́ akẹ́ni ìlà wípé ìwà àwọn ọlọ́wọ́ dẹ̀ ni wípé tí wọ́n bá gbàlejò wọn ò fẹ́ kàlejò yóò rí nira pẹ̀lú wọn kódà kọ́ máa ṣe wọn ọwọ́ àwọn òpin kíni tó ń lè ṣe ọwọ́ á ní jàrọ̀dàtàn àwọn ọmọbìnrin ẹrú méjì tí wọ́n máa ń bá sáfù àwọn àlejò wọn sì máa kọrin tí wọ́n máa dá àwọn lára yá wọ́n á rí tó dorí kòrò wọn olúwa àwọn sí òsì wọ́n ní ah, ọ̀rọ̀ àwọn èèyàn ní ń wọ́n sì dé bí òun ṣe wọ́n lálejò bí ẹ̀ṣẹ̀ ń jẹ ní amúnjẹ ojúmọ́ wọ́n lè fọ́ tó bá lè pé tó o bá sọ̀rọ̀ ní ìsìn wọ́n mọ̀rọ̀ rẹ̀ sọ́wọ́ ìwọ mọ́ sọ̀rọ̀ ìwọ lọ rèé orin tó bá ti á di ọ̀la ṣe bí wọ́n sọ pé àfẹ́ ọjọ́ tí ń bá mu títán àwa wọn ò ní ní so àlàyé kọ́ìlú wáyé hákàkùn fàáyíní àwọn yóò wọ́n ti wọ́n ti wọ́n ti gbóúnjẹ fún àtàwọn ó ní kọ́ìlú ó sì dìde lẹ́kọ́ tágìrì wáyé hákàkùn fàáyíní làálà Allah yusbihuna ghamama bọ́ yóò ṣeé ṣe kọ́lọ̀ ń sì padà wà rọ́jò fún àwọn ṣébí torí níta àfihàn yín síbírè fàyúsbì àrùbọ̀ àádìn bọ́lọ́lọ́ ń lè bá ní fi omi kó fi fún àwọn ìjọ anabi wudu tẹ̀dẹ́ aj bóyá lè fún wọn lómi mu ina fayusqi ardu adin ina adan kọ̀dà amsa wula yubinu na karama ní ìsìn ní hálù táwọn èèyàn wà ebi ti ba tiẹ̀ jẹ́rẹ̀ bíi pé ó ti gbóhùn lẹ́nu wọn kò sẹ́ni tó lè pẹ́ ní kejì tó lè gbọ́mọ́ ebi ti gba ohùn lẹ́nu wọn wọn ò orí kẹ̀kẹ́ jẹ́. mìíràn abọ́sí ṣẹ̀díìdì ògbẹ́ tí ayé èrìrú ẹ̀rì láyé ìnígbọ̀n báyìí fàlẹ́ ìsàmẹ́rìjù bí iṣẹ́ ìkọlùkẹ̀bìrì alìbùláàmà àtọ́mẹ́kẹ́ àtàbálàgbà ikú àwọn òwò nẹ́sà ń kún di ojúmọ́ wàkọ̀dì kẹ́rẹ̀tì ní sáwọn ọmọ àyàmá tí ó bá ní àmàlì kọ́ọ̀ ìtumẹ̀ ní pé ọ̀dàdá lọ́dún wọn ò wà rí wàrà mú lára ẹran wọn tí ó bá wà lo àyàmá fáwọn obì jámù ní obì tí ń tọmọ lọ tí ò wà nígbà yà rẹ̀ wọ̀kọ̀dì kánàtì ní sáwọn òbí khairin wọn bá lọ láàrin oṣù kan wọn sì máa mma ọmọ mọ ọmọ oṣù mẹ́fà máa pè ńgbè pé wọ́n rí wàrà fọmọ mọ nígbà yàyà rẹ̀ amsati ní sáwọn òmù àyàmà àwọn obìnrin wọn ti di àyàmà àyà ti gbẹ kò sí tọ́ mú kò sí tọ́ náà rí jẹ tí wọ́n ti bá wọn. wà iná ni ti wá wàlá takṣàlẹ̀ adin sihama wọn ò tiẹ̀ bẹ̀rù pé nìkan nú àwọn ìjọ ànábì hudu ó lè ta ọfà máwọn ta ní ọ̀tàfà kọ̀sẹ́ni tó lè dára gbé mọ́nú wọn ọ̀wọ́ pẹ́mìsá wà lára wọn wọ́n sáà ń wó báyìí àwọn ẹranko abidjà wọn náà wà ní òlù wọn ó tún pẹ̀rẹ̀ kó dínà òlù jẹ kọ̀sẹ́ni tó lè ó lè àtàkì kankan ọ̀wà ní fàáǹtù oni ahkọ́ọ̀fù wa alakitẹ́tẹ̀ alẹ́ ṣùgbọ́n tọ́fà tọ́fà fìlẹ́mùdẹ̀dọ̀ ahkọ́ọ̀fù yẹn wáàdì kan ní yamani odidi oṣù kan ní yamani ọgbà wọn sí maka nígbà wọn fòṣù kan rìn wọn tún wáá ti jókòó oṣù kan tí wọn gbádùn tán àti tóbi fa antum hauna bi khairin gbádùn bí naharakumu wa laylakumu tamama naharakumu wa laylakumu tamama àtọ̀sán àtòru ẹ̀sán gbádùn yìí bí ìrànà ṣúgà fàkúbíà wafdukum min wafudi qawmin falaluku tahiyata wa salama falaluku tahiyata wa salama èyí ṣe èèyàn tí dé báyàn lálejò tí a máa tẹ́ ní fún torí wípé wọ́n máa ń rẹ̀ tara yín lẹ mọ̀ ẹ wá yọkùn bọ́ọ̀lì bọ́ọ̀lì bọ́ọ̀lì kalẹ̀ báyìí ẹ ti gbàgbé ah, ní ẹ bá dorí kodò pé ẹwà o táwọn ọmọ ilé ìbáyìí lè gbọ́n mọ́ ní tí àwọn torí ẹwà àfi ya múra káwọn tètè dìde sí ọ̀rọ̀ yìí o wọn ò fọ̀rọ̀ ti sọ́dọ̀ màáwíyà kọ́ìlù bá dìde ń jọ́ kejì pé ọ̀yá ẹ̀wọ̀n ajé àlọ́ kàbá kálọ̀ bẹ́lọ̀n nígbà tí wọ́n wá ń lọ mẹ́rìfẹ́dù sì ti gbà sílámù tiẹ̀ ṣùgbọ́n kó jẹ́ wọ́n mọ́ mùsùlùmí kan tí wọ́n mú ma ara àwọn èèyàn torí abẹnugan lónà wọ́n wá ní wàlá ìbẹ̀rẹ̀ ọ̀bẹ̀lọ́n kàbá jù bẹ́ẹ̀ lọ

dàwíkà rọ̀mí wà ọmọkà mi ń orin tó kàn ọ̀pọ̀ ṣùgbọ́n táwọn nídìí mbẹ́ ni wípé eré abu saad torí pé tí náà dàgbà ọ sọ ọmọ àkọ́bí ẹ̀ ó kọ bàbá rẹ̀ ló náà sọ saad ló kọ bàbá tiẹ̀ náà ọ sọ àkọ́bí rẹ̀ náà ó kọ ni ọ wá lọ fa iná lọ́nà tí a kà máa bà kínà táyé ẹ̀dọ̀rún sọ̀rọ̀ tó ń sọ wà lé ọ̀rọ̀ lẹ́nu ni wà lásìnà ámìlínà lima turid so orí tó ń pè wá sí wà lẹ́yà lẹ́sẹ̀ àtàmùnà annatruka dina rifdin káfí ẹ̀sìn rifdu wà zaman àti bàbá wa ti zaman wà áàlà sọ́dín àti àlùsọ́dín wal kuwait àti àlùkuwait láyíláyí àní ṣe ṣe ń tọ́ ń sọ fún àní ìsìn wípé fanatruk dínà àbá ìkìrọ́mìn káfí ẹ̀sìn àwọn bàbá kan lẹ̀ pé ta ni ọmọ ńgbà tí wọ́n wà láyé dàwírọ́ yìí tí wọ́n bá sọ̀rọ̀ yìí wọ́n pẹ̀lú ọpọlọ sọ̀rọ̀ yìí wà ní ti hudin káwọn máa tẹ̀lé sí ìhudu kálà àní ṣe bẹ́ẹ̀ òun bá bọ́ ẹgbẹ́ kan kò ìlú wọ́n sà kàbá wípé adé ààyè tọ́jẹ́ wípé wọn ò sọ̀rọ̀ ń bẹ́rì wọn mẹ́sì lẹ́kùn sánmà fún tọ́n pé máa sọ wà ń gbọ́ o ọba ń bẹ̀lọ́n ojú ẹsẹ̀ fanadahu munadin lọ́ba rí ń pèpè tí wọ́n ń pè wípé wo o ọba wo fàwájàdà sahabatin thalatha ọwọ́ rí ẹ̀sùn jó oríṣi mẹ́ta ìkan abiyad ẹ̀sùn jó yẹn ó funfun ìkan aswad ìkan dúdú ìkan ahmar ìkan pupa wọn wá ní ọ ní àǹfààní ju kó o mú kan lọ nínú mẹ́tẹ̀ẹ̀ta ah, ó ní fasahabatu asauda aktharu sahabati mataron téèyàn bá rí ẹ̀sùn tó dúdú kirikiri ojú oorun rẹ̀ máa pọ̀ ó ní mumu black ọ̀dà ojú ẹsẹ̀ ni à ń pè wípé kọ̀dẹ̀tàrtà rọ̀mọ́dán rìmùdádà kí lọ́bọ̀n pè ní rímú dájú rọmọ́dù àmàtúmọ̀ rọmọ́dù ó ní eérú tí wọ́n wá ní rọmọ́dù rímú dàdú ó ní gbogbo eérú tẹ́nì kò lè débẹ̀ kọ́ sọ wípé eérú tó dúró ní ìtòdó eérú. èyí tí ẹ̀ máa débì kẹ́kẹ́ pé ayọ̀kù kéne kíní kéne ẹ̀ ní mọ́ tó dé eérú ó ní ń pè ní rímú dájú. ǹ tó bèèrè yìí. eérú ni tọ́jẹ́ wípé nìkan ò lè mọ tó dóná tó de eérú níbi àdánwò tó bá nǹkan ọ̀hún láàtúbùkì àlàáhàdìn àlàáhàdìn àhàdàn ìjọ rúbì gbogbo yín ti lọ sí láàwáàlìdàn tẹ́tùrùkù wàlàwàlàdàn kọ́dà bàbá kọ́gbàgbé opó ń bí masáyé ọmọ kọ́gbàgbé opó ní bàbá nba ni irú kele àwọn sì wà lọ́n tiẹ̀ ń bẹ lọ́hùn òjò ń bá súsì lu wọn ẹ̀yìn tí ọkọ̀kọ́ rí obìnrin kan lọ́kọ̀kọ́ rí ọba ni hadha aridun mumtiruna gbogbo náà bá sọ pé ha ha àwọn yẹn ti bẹ lọ́hùn àjẹ́ pé àti rí gbígbà àdúrà láti kàábà wọ́n rí ẹ̀sùn jò ọlọ́run ni obìnrin tó kọ́kọ́ rí mubashara tó rí ọkà pariwo ní lọ́bàdàkú ó pẹ́ kó jí nígbòjúwà wọ́n ní kí ní tó fi dákú ó ní à ah, inni ra'aytu sahabatan sauda ó ní mo rí ẹ̀sùjọ́ tó dúdú kirikiri wà fíyà kashuhubin nar mo wá rí bí ègùn náà ná pàǹkópàǹkó yẹ kú bu ha rijalun àwọn yẹn kan yẹn ń kó bàbá yìí ìrí ìwà àwọn yẹn bẹ́ẹ̀ rí inú mu ń dákú wọ́n ní bí bójú òrí ó sì pọ̀ tó ni ọlọ́ni

wípé ọlọ́run tó ní mí ló ń fẹ́ lómi lónìí o afẹ́fẹ́ wa ń pariwo bọ̀ kí ni tí ń ṣe tanzil nas ṣáájú ìgbà yẹn wọn ò ṣáájú wípé ah, àbójú òní rọ̀ ni àbójú ọ̀rọ̀ ni ojú ẹsẹ̀ àpáta afẹ́fẹ́ sì sí ń dì ọwọ́ agbe lọ sójú sámà ìwà ń fẹ́ báyìí tó fi di wípé ọwọ́ àdàbí labalábá ràkúnmí màálù yọ fàtú nígbò ń kálukú báwọn fàdákọlù bòlúùtàhùn kó kálukú bá ń sá wọnú ilé wọ́n ń sá wọnú ilé wọ́n ń sá wọnú ilé ọlọ́run wa lò wípé tenzirun nas yín tá a fẹ́ wọ́n ṣe náà nù a fẹ́ gbà wọn jọ ni la fi kọ́kọ́ fi yín hàn wọn ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa ìbínú rẹ ó kéré ó tóbi ni má fi bá wa lò ń tá a ṣètò fífi ìbínú rẹ bá wa lò dákun mẹ́jẹ̀ alẹ́ ṣe ẹ̀ntá bẹ̀rù tó fìdí pọ́ mọ̀ fìbínú rẹ̀ bá wà lù mẹ́jì àbẹ̀rù rẹ̀ ẹ̀ntá bàárín tẹ́ fìbínú rẹ̀ bá wà lù mẹ́jì àbárín ẹ̀ntá àbádá nǹkan pọ̀ táyẹ̀ kàbínú rẹ̀ mẹ́jì àbádá nǹkan pọ̀ wọ́rọ̀jọ́ kò so rẹ̀ fi yọnú rẹ̀ fi bẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wà lù ọ̀sọ̀ wà fẹ́ gẹ́ bíi igi ọ̀pẹ tí ó tu níbi tegbòtegbò mú ń kọ ayé tó fẹ́ gbẹ̀lélẹ̀ tí ò lè dàdúró má ní wọ́n á ń fẹnu kọ̀ọ̀kan tu dànù bá fúrú fúrú fa asbahu láàtúrọ̀ ilà masakinahum kìrọ̀ àkànnìyẹ fa asbahu láàyọ̀rọ̀ ilà masakinahum ọba di wípé ẹwà awẹ́mẹ̀ ẹwòrú afẹ́fẹ́ bó ṣe lé tóun ọlọ́run wá sẹ́lẹ̀ wọn nìkan kù ó fi bínú ẹ̀ ó fi pa wọ́n rẹ́ àwọn èyí tó ń ti bẹ́ẹ̀ náà òun kàlùkù náà ń jáde wọ́n ń kó àgbákò wọn ni ṣùgbọ́n haramu ọ̀nà èèmọ̀ ni àwọn èèyàn kan bẹ tọ́lọ̀ bínú síbà náà ṣùgbọ́n nínú àwọn èèyàn wọn àwọn kan bẹ mẹ́kà nígbà wọn ṣùgbọ́n ara wọn ni à ń òun bẹ́ maka ń gbaná àdánwò tiẹ̀ ọba nínú àtọ́lọ́ ń fi òkúta parẹ́ rí ni ṣùgbọ́n wọ́n ti kọ́ ọkọ̀ nkálukú sí ti ọ́ parẹ́ ọlọ́run wa ni wọ́n hangi òkúta sí sẹ́mà báyìí títí èyí jáde ní pálásì wọn ọlọ́run ọba tọ́jú haram wàláhí ìjọ tó bóde ní tiẹ̀ náà bá tọ́lọ́ ń bá wọn pẹ́lú ìyẹn ilé fúnra rẹ̀ lẹ́tàrí fún ọ̀tọ̀ ńlọ mẹ́ka kó nkálukú ọmọ rántí pé gbogbo ayé náà ni ṣùgbọ́n ti tụrụ tó yàtọ̀ èèyàn sábà rowo rówó èèyàn máa ń sọkún ni àgùn òsè agídímọ́ra wọn pé ah, à yíyan bá parí kíni ọjà nù ni àfikásá parí lónìí bí ẹ̀ ṣe kó jọnu bẹ́ẹ̀ ṣe kó jọ náà tẹ́lẹ̀ fẹ́ lọ náà o ẹ má wàá fi agidi inú wàláyà àwọn alájọ state wọn a máa yọgò síra wọn ẹgbẹ́ ń ti ń wọ́n máa yọ̀bẹ́ síra wọn wọ́n mí à máa jà tí wọ́n gẹ̀ra wọn jẹ́ àmà láàrin àwọn obìnrin tí a máa bóra tí a máa kó lọ wọ́n ti ọbẹ̀ sí máa kó wọn lọ àti àwọn ọkùnrin náà ń bèé pé ó ń kálukú ti rí bẹ̀ yẹn sílé téèyàn fi pé òpè à bó o ní ṣe wá náà tọ́ọ̀gì lọ mọ́kà tí ó ní ṣe tèmi mọ́ nìyẹn ṣùgbọ́n ń lọ ọbẹ̀ yìí pààyàn wípé ààyè o. àyèwò àìtọ́sọ̀ wípé wà máa ń yùrí di fíìbì ìlàhádì bìtòlùmín ẹ ń bá gbèrò àbúrò bẹ̀ yẹn ibi títí ń rò lọ tó sì gbà pọ̀ ń fẹ́ ṣe káàtì ìgbà wo lè ta ìparẹ́ arusasalam ọsọ fún azubair ibn awam azubair ibn awam pe latuzin zunuba athakọlẹ́yìn ẹ̀sìn òǹtọ̀n tí a bá wọn yóò tó ẹ̀ṣẹ̀ tí gbogbo ìyàn àtàrí jẹnusẹ́ ọ̀dà ẹ̀rù ń bà mí o látàkùn dhaka rajul má jẹ́ ni ọ̀hún o eré abdullahi kọ́ sọ̀rọ̀ ayé dáadáa abdullahi abbas tí wọ́n ti ń bá madina tọ́ ìfún ni máa ń sọ̀kalẹ̀ sí kò ní fẹ́ wọnú haram nítorí kíni ẹ̀rù wọn máa bà kọ́mọ̀lẹ̀ ọ̀sẹ̀ lọ́n bẹ̀ torí bá a sì sọ pé wọ́n ń gbé dáadáa ga níbẹ̀ bẹ́ẹ̀ náà ni àìdá kan téèyàn bá ṣe ń bẹ̀ ṣé yọ ọ̀jẹ̀ mẹ́wàá àwọn apá kan ní yọ ọ̀jẹ̀ mẹ́wàá ní òkùnrin jẹ́ mẹ́wàá kí lè rí wa nínú súrọ̀tọ̀ lọ́n ti sọ wípé wọ́n máa gbé wọ́n máa sọ ládá ẹyọ dáadáa di mẹ́wàá súrọ̀ náà ló ti sọ wípé ẹsẹ̀ ẹyọ kan ló wọ́n máa ṣe ṣùgbọ́n tó bá wá jẹ́ mọ́kàlì yẹn ti ṣe tùfáhọ̀m àdúró tùfáhọ̀m fìyà wọ́n fà họ́mà rẹ̀ wọn ò ní kò ní jẹ́ mẹ́wàá ṣùgbọ́n yọ wà tík àwọn èèyàn ní òye tí àwọn bá sẹ̀ tó bá ṣe dára kan mọ́kà yọ bẹ̀rẹ̀ mẹ́wàá ọwọ́ àṣẹ ẹ̀ṣẹ̀ kan náà wọ́n ò fún bó ṣe jẹ́ pé bó ṣe sẹ̀ nẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀ kan wọ́n ò fún ṣùgbọ́n ti mọ́kà ó kì yóò tík ẹnìkẹsẹ̀ wọn wá dájọ́ rẹ̀ wípé wọ́n sá ní ẹ̀ṣẹ̀ mẹ́wàá wọ́n gbà ní kíni o mẹ́wàá wọ́n ní ustaasu ẹ̀yìn ẹgbà lẹ́sẹ̀ mẹ́wàá ẹsẹ̀ tọ́sẹ̀nu torí pé àwọn rí pé ń kí sí obìnrin olóbe ó sì lò bẹ́ẹ̀ kan lé wọ́n wá tó nìkan tó ṣe rú ẹ̀sẹ̀ ń olóbe mẹ́rin lé wọ́n tó wá rí fi kí sí obìnrin olóbe wọ́n wá ní ọ̀dà wọ́n ó lẹ́sẹ̀ ṣùgbọ́n táìsì ni ó gbà lẹ́sẹ̀ mẹ́wàá ẹsẹ̀ mẹ́wàá náà mẹ́wàá ṣùgbọ́n ẹsẹ̀ ó ṣe kí ẹsẹ̀ ju ẹsẹ̀ lọ bẹ́ẹ̀ lẹ̀sẹ̀ tẹ́ ẹ bá ṣẹ̀ ń bẹ̀ yẹn ṣe rí o tòfá xọ́m yóò kí yóò lóòrìn ju kí wọ́n sọ wípé à mẹ́wàá náà ni kò sí ẹ̀rí lórí tí kí wọ́n sọ pé ẹ ń bá sẹ́ mẹ́wàá náà ni ọlọ́njọ́ jáde àti ẹ̀ yìí má jẹ́ ẹ̀sìn o àwọn táwa wa wà nílé bí ọ́nà mìíràn rahman ìta mà sọ lọ́njọ́ mẹ́jọ ó ní ànábì sọ pé masjidi mọ́sálásí mi sọ́ọ́tù fi masjidi hàdá ẹ̀ ń kí mọ́sálásí mi lì sí ìtànàbí kọ́ lójú ayé rẹ̀ ní mi àbòkú àwọn àyè kan nú àwọn aláàjì tí ọba tí ìlọ tó ìdíjọ́ mẹ́jọ wọ́n gbọ́ àwọn àyè o tó jẹ́ pé sára mọ́sálásí ní àbí sára mọ́sálásí arábìtì sọ wípé tẹ́ ẹ bá fẹ́ rí àbàtà àlìjẹ́nà arábìtì lọ àbìkan ní olé ní mọ́sálásí rẹ̀ mímbàrí rẹ̀ ó pè ní túrọ́à mintúrọ́ì àlìjẹ́nà kí ló bá ń pè ní túrọ́à ṣáà allah rahman tó ìjọ́ mẹ́jọ á kílíà rẹ̀ dáadáa a sì sọ gbogbo masáìlù tó ní bá ṣe pẹ̀lú almasir nabawi asherif bil madina mawara bó ní a ṣe kọ ẹ̀ẹ́mẹ́lò ní ọkọ̀ masáàsì lójú ayé ànábì gan kí ló jẹ́ àmà wípé ọ̀tọ̀ ni ìgbà tí ẹ̀kọ́ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ kí ló jẹ́ àmà ẹlẹ́ẹ̀kejì nígbò lọ́dún wo ni Usman fẹ́ tó kọ́ ńgbà bá wa ń sọ àwọn àmà sọ àpẹẹrẹ tí ń bẹ fóònù náà ṣùgbọ́n ọjọ́ ti lọ àgbọ̀rọ̀ mọ́sọ̀ hadith eré ìgẹ́mẹ̀jọ láàtò dáadáa ta tàwásá àmbẹ̀ fẹ́yìntọ́ lọ sí mẹ́dínà bí maka ṣe rí náà ni mẹ́dínà náà rí nípa pẹ́sà sọ wípé alimẹ́dínà tó haramun mẹ́dínà tẹ́ ń wò yẹn ó ti di ìlú ọ̀wọ̀ ó ti di ọ̀wọ̀ tọ́lọ́ náà fi wọ̀ máa báyìnà làbàtẹ́ ha ní ìwáyà mi máa báyìnà àìrín ìlà thawrin láti àìr sí thawr faman ahdatha fiya gbogbo ń bá lọ ṣẹlọ́n pẹ́rẹ́mbẹ́ àwọn àwà muhdathan àgbọ̀bẹ́sẹ̀ kan tí wọ́n ti sẹ̀lẹ̀ tí wọ́n bomi rin àwọn àwà muhdathan àbọ̀rọ̀ ni tí ń dalẹ̀ ẹ̀rú wọn kò lọ́wọ́ fa alayhi la'natullah ọ̀dẹ̀n tí wọ́n máa gbé jìnà sí kí ọlọ́run wal nínú àtọ́ ọ̀pọ̀ máa tọrọ àforíjì fún àwọn ẹ̀dá mi wọ́n yóò wọn nọọsì àdìmẹyìn nínú àtàwọn ẹ̀nà tó máa sọ wípé wà láì rẹ́dìláì sọ̀lìhìn bá ń kí àwọn èèyàn ìpátá báwọn bá ń sànú wọn o ọlọ́run ẹ̀yọ ọkọ̀ ẹ̀kọ́ mbẹ wáyé ọmọ ìkìyàmá láàyè àkùbárùlọ́wọ́ mínú sọ́rfàn wàlà àdìrán níjọba ìkìyàmá ọlọ́run bò ní gba sọ́rfù àti àdìlù ìpínlẹ̀ gbọdọ̀ àfáàn pàtùmọ̀ rẹ̀ ṣùgbọ́n tí ẹ sábà àwọn apá kan àkàsà rẹ̀ gẹ́gẹ́ bí Imam Hasan al sọ̀sọ̀ wípé adilu oni fardu sọ́rfù oni kíni o nafulu àti wo nínú méjèèjì náà bí wọ́n gbé tiwájú wájú tí wọ́n gbé tẹ̀yìn sẹ́yìn bí wọ́n bá wa da àti ojúlówó àti ọ̀rẹ́ tí wọ́n bá dànù máa ń yàn lọ kí lèèyàn mú lọ pàdé ọlọ́run bàṣọ tààlà ọlọ́run jọ jáde sànú wa o Mẹ̀dínà náà ẹ̀jọ̀ ẹ̀ Mẹ̀dínà náà lò àti ẹ̀dùgbọ́dọ̀ ọlọ́run wípé ìbẹ̀lẹ̀ kọ́kọ́ ń lọ ẹ̀kọ́ tá a lò mẹ́dínà mẹ́dínà ìmọ̀ gbóhùn sókè ńbẹ gbogbo ààyè ńbẹ pàrọ̀wátá nítorí pé ẹ̀gbẹ́ ànábì òǹlẹ̀wà ẹ̀jẹ̀ alẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì sàlám ọlọ́lá àgbọ̀dọ̀ bó wa sókè lẹ́gbẹ̀ẹ́ ànábì níbi táwọn bíbá ti ń sọ̀rọ̀ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ àgbọ̀dọ̀ àkẹ́tẹ́ bá ń sọ̀rọ̀ bákan náà àmà àmàlà àbẹ̀yẹn ẹni tí ọlọ́wọ́ bá pánlé ṣùgbọ́n ẹ̀mí wa tá a fi ń lọ Mẹ̀dínà ẹ̀mí wa ni pé à ń lọ bẹ mọ́sálásí ànàbí wò tí ó mú wa lè sàlámà sí ànàbí kìí ṣe pà ń lọ bí ànàbí wò salawatullahi wa salamu alayhi mọ́sálásí ó lálọ́rẹ̀ bẹ́wò ṣùgbọ́n àpọ́nlé àti ọ̀wọ̀ ìbẹ̀ fún ààyè pípọ̀ gan bàbá sì débẹ̀ àìmọ́ kíìsì ibi aro ògiri bí ẹ̀sìn ànàbì sí àìmọ́ tẹ́wọ́ bẹ̀ pé ànàbì gbogbo tí mò ń fẹ́ wá ṣe fún mi assalamu alayka ya rasulallah assalamu alayka ababakrin assalamu alayka ya umar rafiqat rasulillah ọlọ́run bó ṣe sẹ́yìn tẹ́sí dáadáa jẹ́mìnà tẹ́sí dáadáa o baqiyul gharqad ẹlọ́ọ̀bẹ̀ ẹsálámà sí àwọn sọ̀hábà ibẹ̀ ní ẹ́ ń se òkú àwọn sọ̀hábà sí ibẹ̀ ọjà ní tẹ́lẹ̀ nígbàtà bí wà Madina kó torí pé ó di igi tí máa ń wù mẹ́nà ń pè ní gharqad ala kulli hal bí wọ́n ní mìíràn rahman wọn tọ́lọ̀ ń pé kárímú sọ́wọ́ yìí nílẹ̀ tàfẹ́ yìí àwọn táwọn náà wà àwọn náà ń fà níyà dáadáa tẹ̀lé wípé ẹ bá ọlọ́yà tọ̀ràfíà bí àwọn onímọ̀ rahman kò ní já lọ́mọ àtẹ̀yìn náà àwọn tá àti ìdèbẹ́ náà rí àní sí àdìwá lójú oorun nílò ògùn ọlọ́run àní sí nínú tẹ́lì inshallah àní sí bí prayer mati àní sí ẹnu àwọn tó ti lọ àwọn tá a jẹ́ ń kéwòn àní sí nínú tíà pé wallahi ustazu tí wọ́n láì dèbẹ́rì méjì àṣẹ àjìnú tí a o wájọkọ̀ jẹ́ àmójú ọ̀jẹ́ àmàrà débẹ̀ wà gbàmbàdà fún gbogbo wa la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi la ilaha illa hu in farra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 مشاعر الله سبحانه وتعالى من شعائر الله سبحانه وتعالى بأن يذيقه من عذاب أليم قال الله سبحانه وتسامى في سورة الحج أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف والباد ومن يرد فيه بإلحاد بظلم نذق من عذاب أليم وكذلك من أراد بهذا كما ذا جاء من حفر أبلاب بن مسعود رضي الله تعالى عنه أرضاه وهو مخرج في الصحيح وهو مخرج في المسلم مع أحمد بإسناد الصحيح أنه قال بأن رسول سمع رسول الله وسلم يقول بأن من أراد بهذا البيت بإلحاد من أراد فيه بإلحاد بظلم أتى وإن كان بعدل بيمن أذاقه الله سبحانه وتعالى العذاب الأليم عياذا بالله من عذاب الأليم عباد الله ولكن من قديم جعل الله سبحانه وتعالى بيته مكة مرمى للخيل ومعدن للكرائم ومدن ومعدن للفضائل ومعدن للجود والفضل والمغفرة والتوبة والإنابة إلى الله سبحانه وتعالى لذلك لما توعد الله سبحانه وتعالى قوم نبيه عود بعذاب وكحتوا قحطا شديدا حتى جهدوا جهدا عظيما وراء هذا القحط بعثوا أناسا من قومهم وعمروا عليهم قيلا ابن أنز فلما أتوا مكة نزلوا عند والي مكة وأمير مكة وقتئذ وهو معاوية ابن بكر وكانوا أخواله فلما نزلوا عنده مكثوا عنده شهرا كاملا ما أن مضي من مكة من, من, من دارهم إلى مكة أمضاهم شهرا ثم مضوا عند معاوية شر آخر وكانوا يتمتعون بما يقدم لهم من أنواع الأطعمة والأشربة ونسوا ما أقدمهم مكة حتى أنذرهم وحتى أشار إليهم بطريق بأسلوب حكيم وانتهى وانتبهوا لما جاءوا من أجله حتى توجهوا إلى بيت الحرام وبدأوا يتضرعون إلى الله سبحانه وتعالى حتى وجد رئيسهم سحابات ثلاثة ونادى مناد أن يختار سحابة تريد من هذه السحابات فاختاروا سحابة سوداء حتى دمرهم الله سبحانه وتعالى وبهذا أشار الله سبحانه وتعالى بقوله في سورة الأعقاف أعوذ بالله من الشيطان الرجيم فلما رأوا عارضا قال فلما رأوا قالوا هذا عارض ممترنا بل وما استعجلتم به ريح فيها عذاب أليم تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزكم المجرمين الآيات وكذلك أرسل الله سبحانه عليهم ريحا صرصرا تنزع الناس من بيوتهم كأنهما جاز نخل منقعر إلى ما قهرهم الله ستر به من قوة الجبار ونعوذ بالله سبحانه وتعالى من العذاب الأليم ومن عذابه الشديد بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم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 نبي الله إبراهيم مكة صح هذا من حديث أبي هريرة وكذلك كان رسول الله صلى الله عليه وسلم يتوعد بإذن من الرحمن كل من أراد بالمدينة بسوء حتى جار الله سبحانه وتعالى على أبواب المدينة ملائكة تحرسها من كل سوء ومكروه قال رسول الله صلى الله عليه وسلم من حديث الذي أخذ من مسلم من حديث أبي هريرة رضي الله المدينة حرم ما بين عير إلى ثور فمن أحدث فيها حدثا أو آوى محدثا أو, أو آوى محدثا فعليه لعنة الله ويوم والملائكة الملائكة والناس أجمعين ويوم القيامة لا يقبل الله منه صرفا ولا عدلا إلى آخر هذا الحديث عباد الله من الحجاج من حجاج لائبة الأحرام احترموا محارم الله احترموا شعائر الله وعظموا شعائر الله قال ربنا سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أشركنا الرحمن معكم في الأجر ونسأل الله لكم سفرا سعيدا ونسأل لكم حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا وعملا متقبلا وعولة سليمة كيوم ولدتكم أمهاتكم أنفسكم نسأل الرحمن أن يوفق الجميع لما يحب ويرضاه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك أداء الدين من اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلوا أولياءك ويصدون عن بيتك المسجد الحرام اللهم ربنا قاتلهم أجمعين اللهم اقتل أجمعين اللهم لا تبق من أحدا اللهم ربنا عليك بهم أجمعين فإنهم لا يجزونك اللهم ربنا واحد صفاف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا فلنا ذنوبنا يا أرحم الراحمين ويا أجود الأجودين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه من كذب وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارق المصدوق القائل المقتصية الثابتة إنه من صلى علي صلاة صلى الله بعشرة اللهم ربنا صل وسلم وبرك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم صل وسلم وبرك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا